ta gbà síbẹ̀. síwájú. Ah, màá pa ẹ. sa ìbàdàn ìbàdàn ìbàdàn ìbàdàn ìbàdàn. ó ta lẹ́nu. ìwọ náà ti bẹ. Ah. ẹyin bẹ́ẹ̀sì. bàbá lálẹ́ ah, bàbá. mo kọ́ tọ́ mo kó pe o. bàbá jẹ mọ̀ mí ẹni mọ̀ mí. ó ga o ọmọ ń gbọ́dọ̀ ẹdún fún mi nílà tẹ. ẹdún fún mi nílà tẹ. kílẹ̀ fẹ́ mu ẹ kájọ fi sí ìrajà rẹ. bàbá kò bàbá ilẹ̀ tẹ́ mu. àwọn yìí ti pẹ̀lú jáde ẹ kájọ máa ṣe ni àgbà tọmọdé kájọ máa ṣe ni. nǹkan máa ṣe yí o. ẹni fọ́tò o ta lẹ́nu o ta yẹ́rìyẹ́rì o ah! oh my god. ẹ̀rù wà mẹ́. oh my god. ó gbà ń dá.